àwòrán kẹtàdínlọ́gbọ̀n ọ̀nì tuntun gbogbo oníbàríkà tẹ̀lé jésù ó ń da ọ̀nì tuntun ìyẹn hẹ́ kí a tẹ̀lé ọ̀ràn ọlọ́run ìyẹn ya dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ ti múmu gbogbo ẹ̀ṣẹ̀ yóò mú dá ó ti múmu ayé tuntun ẹni hẹ́ kó ń ṣeun kọ̀kọ́ ìyẹn jẹ́ kí ọlọ́run ṣẹ̀gbẹ́nu híhun ọ̀nì bá ti gba jésù gbọ́ ẹni jẹ́ ká dá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ bí ẹ̀ṣẹ̀ àgbèrè ẹni jíjà ẹni asòlè ẹni ahìn ẹbọra ẹni tẹ̀lé ọlọ́run mìíràn ẹ̀mí mímá yẹn ń mú gbogbo ní bá ti gba ọlọ́run gbọ́ agbára àti yíkalẹ̀ nípọ̀nà ọ̀ràn búra ìhẹn àṣeun lùkà